nípa òtítọ́ àti òdodo nípa òtítọ́ àti òdodo tí a bá ṣòtítọ́ tí a bá já sí olódodo a rí pé àdúrà wa yóò gbà ká tó béèrè ọ̀nà yóò ti ṣe a lè lè bá ọlọ́run rìn nípa tẹ̀mí nítorí pé ọlọ́run wa ẹ̀mí ni ẹ̀mí ni ó ní àwọn tó gbà mí yóò gbà mí rìn nípa tẹ̀mí a lè bá ọlọ́run wa rìn nínú ara nítorí pé ọlọ́run wa kì í ṣe ọlọ́run ara ọlọ́run ẹ̀mí ni ọlọ́run ẹ̀mí ni so a lè kó ọlọ́run arò nínú ẹ̀mí àti nínú òdodo tá a bá gba òfin rẹ̀ mọ́ tá a bá gba àṣà rẹ̀ mọ́ tá a bá bẹ̀rù ẹ̀ tá a bá pààyà ẹ̀ ọ̀pọ̀ nínú wa ni ó kó òwò wa ó jẹ wá lógún ju ọlọ́run lọ ó kó òwò wa ó jẹ wá lógún ju anything nípa ọlọ́run báwo ló ṣe rò pé ọlọ́run yóò ṣe ta ilé wàdúrà nínú okòwò àdéhùn tó tiẹ̀ wọ́n mọ ọlọ́run rẹ̀ èyí ni báyà ilé babaláwo ló lọ báyà ibi ló sì báyà òrìṣà ló sì ó sì òrìṣà gidigidi gbogbo tó òrìṣà ìbá ni kò ṣe kò ṣe wà ní à ẹni yóò dájú mi lọ ẹni yóò ṣe kíkú mi lọ ìgbà tó ń ṣe àsámẹ́tẹ̀ lóru ìwọ wà níbi kò ti rọrùn ìwọ ń wà dúdú tó tún sùn ìgbà tí ó jáde ní aago bọ́ọ̀lù àti lọ ṣe tí èṣù bàbá rẹ̀ paláṣẹ fún mo ní ìwọ wà ṣé ìwọ dìde láti gbàdúrà sí ọlọ́run rẹ nítorí pé ayé ayé tó ń gbé a ò lè gbé ní ọwọ́ lásán ìsáyédà kó mọ ọlọ́run kó ti mú gidigidi kó o sì sí kó o sì wà pẹ̀lú ẹ̀ àbí kó o mọ èṣù kó o sì dìbò kó o sì sí ṣùgbọ́n tó bá fẹ́ wà lásán irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹran ìrúbọ ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa lò mọ́gbà ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa fi ṣe sàrà ni mo gbàdúrà pé wọn nílò wa mọ́gbà ní orúkọ olúwa mo gbàdúrà pé olúwa kò ní fi sàrà fáwọn ẹlòmíì ní orúkọ olúwa nítorí ìdí èyí a gbọ́dọ̀ mọ̀ bá ṣe bọ́ lọ́rùn wa rè a mọ̀ bá ṣe bọ́ lọ́rùn wa rè What are we saying? We are saying that before you walk with God, you must walk in spirit because our God is spirit and those that will serve him must serve him in spirit. You cannot be carnal. Even those that are serving their God, the devil, they are in spirit. They are in spirit. Before they everything come to manifestation physical, it has already take place in the spirit. That is why, why I said it, when these people have obeyed their father, devil, are you? Is it that you are in uh, your house snoring, snoring? By one o'clock you are snoring. Two o'clock you be such a person. You can't wake up a minute, even two, even ten minutes to pray to God. And I said it that this world you cannot live without powers. You cannot live without power. It's either you see, you know the power of God, and you hold it firmly or you go to devil and you cleave to him but remember the devil own is for temporary and remember that whatever that devil give you he will receive back in many folds from you but whatever that God give you he give you forever and he be a security over that thing and not only you he will give your generation forever you see what he did for Abraham when Abraham war with God he said Abraham in blessing I will bless you and you shall be a blessing to the nation in which we Africa that Jews started as a Gentiles were benefited. We are the seed of Abraham in spirit because Abraham served in spirit. We are the seed of Abraham in spirit because Abraham served God in spirit. That is why we are serving God in spirit. That is how God is hearing us today. So you must serve him in spirit. Not only that, you must serve him in spirit. in truth and in honest in truth and in honest before you can walk with God perfectly Abraham was serving with truth and righteousness that is why it's counted to him as righteous that is why Abraham is righteous that is why his generation is righteous because he walk with God with holiness and righteousness that is what we just say with you, dialect now I do mi adúlé bọ́ ọlọ́run rè nípa ìfẹ́ nípa ìfẹ́ fífẹ́ ọlọ́run wa nítorí pé ọlọ́run sọ pé fẹ́ mi pẹ̀lú àyà rẹ àti ọkàn rẹ kó o sì fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. ìfẹ́ tí a bá gbọ́ ọlọ́run rìn pẹ̀lú ìfẹ́ a rí pé àtẹ̀ nígbàdúrà bí àwọn àwọn tó gbà á ní bèrè bí ọlọ́run tó ṣe fún wa nítorí pé ọlọ́run wa ṣe kí ni ó mọ ohun tá a fẹ́ jù wá lọ nítorí pé ọlọ́run wọn fẹ́ ayé gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ló ṣe fi ọmọ ẹ̀kan ṣoṣo ìdíje kristi ló fi kú wa pé kó lọ kú fún ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ní ìfẹ́ ó sì fẹ́ kí àwọn ọmọ rẹ̀ ká ṣe kí ni ká gbé nínú ìfẹ́ ní ibi tó ti ń ṣàkójúra ẹ àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣe onífẹ̀ẹ́ ṣe onífẹ̀ẹ́ ọmọ nìkejì yẹn ṣé nígbà tí kọ́kọ́ bàbá wọn wá.